ọ̀dọ́ pápá táwa lé ní hmm, tó bá ń sọ pé àwọn èèyàn jẹ́ foundation Eh, bí olóògbé Sika Àdìbà ṣe máa ń sọ pé ní Fuji eh, wọn gangan ni foundation wọn bàbá táwa bá lè ní àwọn ni foundation anything movie pàápàá tá a bá ń sọ nípa Yorùbá movie ní Nàìjíríà bí eh, fọwọn ọ̀dọ́ ni ẹ wá nǹkan torí ìtàn ẹ ní ó máa kí tọ̀pọ̀lọpọ̀ tèmi gan náà mọ̀ ẹ mọ máa farabalẹ̀ ẹ máa fi ìdítọrọ bàbá wa ìtọrọ wà láyé ni o hmm, adẹgbọdọ ń mú lò torí táwọn báyà bá wà lọ gbogbo ìta bá ń gbọ́ àkàbà máa gbọ́ ni àmọ́ ẹnu àṣẹ gangan láti fẹ́ gbọ́ lẹni Eh, baba lálùbáríkà mm, baba tó big <laughs> eh, wọ́n big gan o <laughs> eh, baba tó dẹ̀ tún ní oògùn oògùn ah. ìtayẹ kan pọ̀ ìjọba fẹ́ lálẹ́ máa ti lọ ńbẹ̀ nígbà gbàgbé tó lọ nílé ni bàbá mi bàbá àgbàlagbà adédọ̀mọ́lá ajíbóyè big abas bàbá. mo kí yín o mo kí yín sà sálàáfíà ni sà bàbá ọwọ́ yìí mo fẹ́ gbà o ó wù mí láti láti láti gbàsà. mímọ́ lọ́wọ́ mi. ó wù mí. ọwọ́ mi mọ rí òfófó kẹ́kẹ́ nínú. ó wù mí sà. ẹ káàbọ̀. ẹ ṣeun sà ẹ kó àgbà sà ṣe alábà yín sà àdúgbò lọ bàbá àwọn olólùfẹ́ yín pọ̀ káàkiri ńlá gbà ńlá yé tí wọ́n ti ń sọ pé big abba big abba big abbas inú mi ni pé a ti wà lọ́dọ̀ yín lẹ́nu báyìí ẹ bá gbogbo wọn pẹ̀lú wà lórí ètò lẹ́nu sà. orúkọ mi ni olóyè adédàmọ́lá ajíbóyè tí gbogbo ẹ̀ ń pè ní big abas àgbà kí tíátà káfàtà hmm. gudugudu bàbá kí ọ̀sẹ̀ nu gọ̀ǹgọ̀ jẹ́bẹ̀ o gbẹ́nu òkè fọ́ngùn mọ́ fọ́ngùn tẹnu mi ọ̀wálẹ̀ mọ́ èmi ìgbé kàkàkà ẹ̀bìtì kàkàkà ẹ̀bìtì tí ògbójú ò lè pàgbé hmm. pátákó ẹ̀fọn kàkà hmm. ní ìtajà lẹ́nu mo kì í èmi náà ni o èmi gangan lèmi a nífẹ̀ẹ́ lómi ìṣe àmín àmín. lọ́dún yẹn tẹ́nẹ̀ yẹn àti ọ̀gá yín tẹ́jọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan wo lẹ gbé ṣe bóyá ẹ bá rántí àwọn iṣẹ́ méjì mẹ́ta tẹ́ gbé ṣe ah. àwọn ìrìnwó ni àwọn èèyàn wo ló tún jẹ́ àwọn tó bá yín wà gbájá kábọ̀ bí gbìyànjú àjò yẹn ṣe bẹ̀rẹ̀ gangan ẹ̀jẹ̀ ká mọ̀. Hmm, ẹ rí i pé mo sọ pé nineteen seventy ó jẹ́ fifty four years lọ́dún yìí sorry fifty four years ló jẹ́ àwọn àwọn àgbààgbà wa tájà wọn tán ti ń ṣeré náà ti wà gbogbo ìgbà yẹn kódà irú wa yìí náà tó bá wọn mí ń bẹ ni hmm. tájà wọn àgbààgbà hmm. ṣùgbọ́n bí nǹkan bá bẹ̀rẹ̀ ìpele ìpele ni nígbà tí àwa bẹ̀rẹ̀ kò tí ì sí sinimá eré orí tẹlifíṣàn là ń ṣe eré orí tẹlifíṣàn ni àwọn dádì wa Ògúndé àwọn náà ò tí ì ṣe sinimá ń gbà yẹn wọn àti ṣe sinimá stage ni wọn ń ṣe káàkiri bàbá wa late Adelov to his blessed memory eh, ó dà pé àwọn ni wọ́n kọ́kọ́ ṣe sinimá hmm. Hmm, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ tá a sì wà láyé ńgbà yẹn ìgbà yẹn ni wọ́n ṣe Àjàní Ògún hmm. Àjàní Ògún rẹ́yà Àjàní Ògún ni nígbà sísọ nígbà táwọn ṣe ni dáàdì wa náà bàbá Ògúndé àwọn náà ṣe fíìmù nígbà yẹn fíìmù ò tí ì di tọrọ fún kálé báyìí ẹni tó bá lówó ló ń ṣe fíìmù torí pé àwọn tó ń fẹ́ wá ya fíìmù yìí ìlú òyìnbó ní ti máa kórin iṣẹ́ wá ìlú òyìnbó ní máa lọ ra stock ìlú òyìnbó ní máa lọ fọ́ sí tó o bá ní owó tó tówó ò lè ṣe fíìmù ìgbà wọn ń ṣe thirty five mm ọ̀pọ̀lọpọ̀ ò lè ṣe àmọ́ nígbà táwọn ń ṣe lọ àwa ká máa ṣe kúẹ́kúẹ́ eré wa tá à ń ṣe káàkiri kò tí sí fídíò kò tí sí kankan nígbà tó yá à ń pe ìpele tó gbọ́wọ́lé hmm. ojú kejì à ń pè ní rìvásà rìvásà yẹn ó ní àwọn èèyàn tó síjú sí nígbà rìvásà máa bẹ̀rẹ̀ létíyẹmí mẹ̀ṣíòyè Sunday Ọ̀sáì Matthew Simpa Tájù àti gbogbo ẹgbẹ́ àti nọ́mà gbogbo wọn ni wọ́n kóra jọ pẹ̀lú gbogbo àtàwọn kan tí ọ̀rẹ́ wa kan Rufus Ọmọ́tẹ́yìn ṣe òun lọ sí school of cinematography so ni wọ́n introduce rìvásà ń gbà yẹn. ṣé kámẹ́rà náà lẹ́ mí náà. kámẹ́rà ni sinin kámẹ́rà ni o sinin kámẹ́rà ni o bẹ́ẹ̀ ni sinin kámẹ́rà ó dàbí fóònù tá a lò náà ni grade by grade ni sinin kámẹ́rà ni. bọ̀tọ̀ òun tún wálẹ̀ díẹ̀ ju àwọn. ọ̀wà àwàlẹ̀ torí pé wọ́n ní àǹfààní àti máa fọyín bóyá kánò wọ́n ń fọyín nàìjíríà gbé yẹn travel. Hmm. so lo eight eh, eh, eh, mm tí ń rin báyìí pẹ̀lú projector kéńkélé nìyẹn fi bẹ̀rẹ̀ so yẹ yín sìn nígbà tó yá ó di sixteen mm ó di sixteen mm ló ń kálukú ń ṣe so láyé rìvásà yẹn ní ọdún méjì mẹ́rìnlélógójì forty four years now yeah. la ṣe eré kọ́kọ́rọ́ ayé àyà nígbà yẹn Lẹ́túnwé ní Àlàdé Arómiré àbúrò ló jẹ́ sí wa bọ̀dádé bọ̀dádé ló máa ń pè òun ṣiṣẹ́ ní àríyá newspaper ó wá ní connection pẹ̀lú ẹnìkan tá a gbọ́dọ̀ gbàgbé rẹ̀ Alhaji Jamiu Solaja Jams Cinema ní Sùúrùlérè làwọn wà ní Jẹ̀ṣà àwọn náà ní sinimá house àwọn náà ní sinimá house àwọn ń ṣe ní NAA Nigeria Airport Authority. Now, magazine kan jáde ní àsìkò tá à ń sọ yìí wọ́n ń pè ní atọ́ka. Now, nítorí pé Muideen ń ṣiṣẹ́ ní àríyá, ó wá introduce atọ́ka yẹn, ó wá introduce ẹ̀ sí wa sí gúrùpù kọ́kọ́rọ́ ayé tó ló máa ń wá sọ́dọ̀ wa. Ṣòro kọ ẹgbẹ́ yẹn ní kọ́kọ́rọ́ ayé ni. Ìgbà yẹn ìtàn ń bẹ lórí yẹn náà. Hmm ìtàn bẹ torí gbà tí yẹn máa bẹ̀rẹ̀ ìgbẹ́sàmọ́lé concert party là ń pè nígbà tó kúrò ní ìgbẹ́sàmọ́lé concert party ó di anífowóṣe theatre group nígbà tó kúrò lánífowóṣe theatre group ló sẹ̀ di kọ́kọ́rọ́ ayé tá à ń pè kọ́kọ́rọ́ ayé lónìí nínú eré ńlá tí ń ṣeré tàkọ́lé ẹ̀ ń jẹ́ kọ́kọ́rọ́ ayé làwọn fi dá kọ́kọ́rọ́ ayé lórí ìtàn bẹ lórí ìyẹn gan. èyí tẹ̀ ń mú lọ ẹja máa tẹ̀síwájú tí now nígbà tí ó wá sọ fún Alhaji sponsor àwa sponsor program kan ó wá jẹ́ magazine náà paper magazine àwa pè ní ìràwọ̀ oòdùà. ìyẹn lè máa ṣe bí àwòrán nǹkan kan sí. bẹ́ẹ̀ ni àwòrán photo photo play ni photo play èmi nìkan bàbá kan nìbàdàn sọ ń pa. èmi nìkan náà máa ń fi sẹ́yìn gbà yẹn. wọ́n á gbé picture tí yín sí. èmi ni mo máa ń wà ń bẹ̀ even sef gan tí n bá wọnú ilé mo sì lè rí picture yẹn mo fi sórí mo fi ti nineteen seventy kìíní kan sórí sórí paper ń gbà yẹn táwọn èèyàn tó mọ̀ pé who is this now àwa ń bá lọ na mo ní Alhaji Jamiu Solaja NAA ni wọ́n ti ń ṣe Nigeria Airport Authority wọ́n wá lọ bóyá wọ́n travel gbà kan wọ́n wá rí sí ní kámẹ́rà wọ́n wá mú bọ̀ wọ́n wá pe arómirẹ́ pé kí ni a lè fi kíní yìí ṣe arómirẹ́ wá pe eh, Rufus Ọmọtẹ́yìn sí ó pe Rufus Ọmọtẹ́yìn sí àwa kọ ìtàn kọ́kọ́rọ́ ayé tá a ti ń ṣe lórí tíìfì inú obìnrin láti kọ́kọ́ sọ Muyideen ní àlàdé àlàdé hmm. àlàdé tó ń jẹ́ hmm. inú fíìmù kọ́kọ́rọ́ ayé tá a sí inú iṣẹ́ yẹn ló ti ń jẹ́ àlàdé. Muyideen olómìnira òun ṣe onítíátà o. ẹ kò ń ṣe onítíátà bí alára kakọkọ yànnà náà yẹn kì í ṣe onítíátà ibẹ̀ ló ti art ibẹ̀ ló ti art ló fi ń jẹ́ àlàdé ṣùgbọ́n hmm. close mo ní tíátà irú ṣubúọ́lá àní màmá ṣubúọ́lá ìyá mọ̀rẹ̀ mi bí ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ fún wọn sọmọ close mọ but ǹjẹ́ tó jẹ́ kó súnmọ́ tíátà dáadáa tó fi di tíátà ò nígbà tí a fẹ́ ya fíìmù kọ́kọ́rọ́ ayé ibẹ̀ ló ti jálàdé ibẹ̀ ló ti kọrin olólùfẹ́ mi o alálàdé mi o èé mo fẹ́ ọ bokùrà wọ̀ kan lójú ọ̀run ìwọ nìkan ni máa fẹ́ ẹ mo ti rẹ́ni tọkàn mi yàn aráyé alálàdé lọ́ọ̀kan mi yàn ibi tó ti kọ́kọ́ ń jálàdé tálàdé fi mọ́ ní. seventeen iṣẹ́ yẹn no eighty eighty nìyẹn okay. that was forty four years now. Baba, iṣẹ́ ilẹ̀ ti ń ṣe láti bóyá bíi forty years mọ́ fifty years akánúgbà tó ti bí yín gan-an ṣe kí lẹ́tẹ̀ tún ti ṣe yàtọ̀ sí akọ script wa dàrẹ́ sọ́tẹ̀ náà wọn kàn mí tẹ́tẹ̀ ti ṣe gẹ́gẹ́ bí olóyè Ajíbóyè bóyá ẹ ti ṣe bí business àbí nǹkan kan rí kátẹ̀ tún gbé yín kúrò níbẹ̀ yẹn dé. Ah, èmi ò ṣiṣẹ́ kankan. Hmm ẹ mọ̀ pé tó bá wúyàn èèyàn ní ńbẹ tá wá ṣe interview mọ́ máa mímí pé njẹ́ òun ò ní dojúkọ rí màá lèmi ò ní dojúkọ bẹ́ẹ̀ ni sẹ́ni tó wá ti ń wúyàn kò sí ń tẹ̀lé bá pàdé ńbẹ́ òun àbáyé lára mu ni bẹ́ẹ̀ ni mo wá Texiri that was nineteen eighty two. Hmm. so ngbà yẹn full day thirty naira half a day fifteen naira ngbà yẹn two naira one naira la máa ra sí mọ́tò so mo ti ti epo one naira ẹ máa là sí mọ́tò. bẹ́ẹ̀ni tí mọ́tò bá ti jẹ epo three naira náírà mẹ́ta wàhálà ó ti ń. ṣé ní nàìjíríà yìí náà bàbá. lágbára ọlọ́run. lẹkọọ wa yìí lágbára ọlọ́run mo wa tẹksì mo wa tẹksì. bàbá báwo ló ṣe máa ń rí ní irú ara ẹ̀yìn tẹ́ pé bí ìlú ṣe wá rí kí n má sọ pé ìlú dìbà kan pẹ̀lú wo tẹ́ tó sọ torí nígbà tó tẹ̀ ti bí àwa ìlú ò tí ì fìgbà kan tẹ̀ ṣe rí ẹ̀yin tó yẹ pé ẹ ti gbérù gbèsè yẹn báwo ló ṣe máa rí lára yín rù tẹ́ bá ń gbọ́ tẹ́ bá ń rẹ̀wọ̀n kankan. ẹ yóò rí bẹ́ẹ̀ bá mi kárẹ wọn ní ẹ mọ ọkọ wèrè lọ́gbọ́n norin wọn ni bí wèrè bá gbọ́n wèrè ò nígà ọmọ ẹ mọ ọkọ hmm. wèrè lọ́gbọ́n ẹ wọ̀rọ̀ nàìjíríà tí nǹkan bá ti lọ báyìí kò ní adìlẹ̀ ní kò ní ẹ̀ ní padà ẹ̀yìn ni kì í padà ṣùgbọ́n nǹkan ẹyọ kan nǹkan ẹyọ kan tí mo mọ̀ ní wípé gbogbo òpòkípò tó bá ti bá àyàn kéèyàn nítẹ̀lọ́rùn kó wá contempted pẹ̀lú àwọn àbántọ́lọ́ ń bá ṣe fún hmm. torí pé téèyàn bá wá contempted hmm. á nájà wàràwàrà hmm. á wá wàkúwà á lélẹ̀kúlè á wá ago alágo ṣiṣẹ́ á wẹ̀sìn ẹlẹ́sìn sáré bẹ́ẹ̀ ni mò ń bọ̀wọ̀ ọlọ́run ìyálógún ọdún ṣùgbọ́n ọlọ́run ò fẹ́yàn tiẹ̀ lẹ̀ àdúrà tèmi ń gbà ni pé bó ti wù kó ọ̀dà bá ṣe ń sọ ní ìsìn ẹwù tán tepo ní ìsìn hmm. ẹwù tán ta símẹ́ǹtì ní hmm. ìsìn ẹwù ẹwù àwọn ilé tuntun tuntun tán kọ́ wọ́n sàn rówó rà wọ́n sàn rówó rà blọ́ọ̀kù ra hmm. materials kọ́lọ̀ ń fi rọ̀ wá lọ́rùn ni kíjọba náà sì bá wa ṣe ká bá wa ṣe torí wípé ìyẹn tó dì mọ́ pọ̀.